إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدرككم الله سبحانه وتعالى أترى الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم أبلغ الله سبحانه وتعالى أقد سيابر Ọlọ́run bá kọmọ́ ti tó tọ́ sí ẹni kọ̀ọ̀kan wa. Ọlọ́run bá kí ó fi ẹ̀tẹ́ wa rẹ̀ sí orí ìlànà rẹ̀. Ó fún wa ní òdodo mà. Ó dẹ̀ ṣe wọ́n fún wa láti tẹ̀lé kó fi irọ́ hàn wá ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí lẹ́yìn náà a kí gbogbo àwọn ará àdúgbò lọ́kùnrin àti ní obìnrin lọ́mọdé àti lágbà a àwọn ìyá tí wọ́n bẹ ní kálẹ̀ náà abẹ́láwọn ọba subhanahu wa ta'ala awọ àti ẹ̀yìn kọlọ́wọ́ bá kí ó ṣe wá ní mùsùlùmí gidi kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wá fi aljanna tẹ́ni kọ̀ọ̀kan wa lọ́rẹ̀ kò kí kí a ní àti kọ̀ọ̀kan dáadáa láì ní gbá àsìkò tọ́pìkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní alqalbu as-salim kí là ń pè ní alqalbu òun tí àwọn Yorùbá máa pè ní ọkàn tí àwọn olóyìnbó ń pè ní art òun ni bá ṣe ẹran kan tó ń bẹ lára ọmọ ènìyàn àbí tó ń bẹ lára àwọn ẹranko míì náà tó ṣe póhun ni a máa pọ́ǹpù ẹ̀jẹ̀ tí ó máa gbé ẹ̀jẹ̀ lọ ara tí ó máa pọ́ǹpù ẹ̀jẹ̀ tí àwọn iṣan máa gbé ẹ̀jẹ̀ tó bá ń pọ́ǹpù lọ síbi oríkèríkè ara ìṣàmí àwọn ìṣàmí ò dá padà ibi ọkàn náà ilé ìní tí ọmọ ilẹ̀ tó fi ṣẹ̀ ní ilé ìní táǹkì ní alkọlù anábúwa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tí ó gbajúmọ̀ dáadáa tí àwọn kéèkéé gan tí wọ́n máa tí wọ́n á láwọn lè kéwú káàkiri káàkiri ní hadithi Nu'man bin Bashir radiyallahu anhuma kọlọ̀rọ̀ ayọ́nú sí bàbá àti ọmọ àmìjèjì tàbí anábíwa Muhammad sallallahu alaihi wasallam oníwọ́jẹ́ ó ní anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ ike الحلال بين والحرام بين in tí ọlọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ní tí ó klẹ̀ ní tí ó sí rújú ń bẹ́ bẹ́ẹ̀ ni tó ṣe léèwọ̀ náà ní tó klẹ̀ ní tí ó sí rújú ń bẹ́ ṣùgbọ́n wà bẹ́yìn náà hù máa mushabbahatun àwọn kankan bẹ láàrin àwọn méjèèjì mushabbahatun tó ṣe wípé orújú la ya'lamuha kathirun minan nas tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma àwọn kan mọ̀ wípé eléyìí haramu ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa la ya'lamuha kathirun minan nas famani taqa al-mushabbahat ẹni tí ó bá sá fún àwọn nǹkan tí ó rújú yẹn ìsẹ́bọ̀rọ̀ àrídí yíyí wà ẹrùdí anábi sallallahu alaihi wasallam ó ní ó ti gbé ẹ̀sìn rẹ̀ fà ó ti dáàbòbò ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọmọlábí rẹ̀ náà ó ti dáàbòbò wọ́n wọ́kà fi ṣubhaj àwọn kẹta lórójú yìí ẹni tó bá lọ rọ́lù tó ń ṣe lọ ń tí ẹ̀ anábi sallallahu alaihi wasallam ní karọ́rin ẹni ẹ̀rẹ́ àgẹ́bí adánájẹ́ yẹ́rọ àhàulẹ̀ hìmá tó ń kó àwọn ẹran rẹ̀ lọ sí di ọgbọ̀ ọlọ́gbà pàtàkì jùlọ ọgbọ̀ ọba ibi tó jẹ́ ọgbọ̀ ọba ibẹ̀ ni ó ń kó ẹran rẹ̀ lọ láti lọ dàjẹ́ o ń jẹ àwọn koríko tó wà níbi etí ọba anábi sallallahu alaihi ni yóò ṣíkọ̀ àhú ẹni yóò padà dá àwọn ẹran yẹn lọ sínú ọba gangan torí pé ó ṣeéṣe káàrẹ ẹran kan méjì mẹ́ta mẹ́rin tí ó sàwọnú ọgbà yẹn lọ láti lọ jẹ àwọn koríko tó tutù lẹ́yìn ànábíwa muhammad sallallahu alaihi wasallam wá ní alá ẹ̀yìn sàábẹ̀ ní ẹgbọ́ mi wa inna likulli malikin hima gbogbo ọba ní máa ní ọgbà àtìtì ẹ̀ èyí táwọn olóyìnbó ń pè ní protected area ibi téèyàn kan ò gbọdọ̀ débẹ̀ ọba ló ní bíbáyìí àwọn ibi tó jẹ́ reserved area alá anábi ni ẹ tẹ́tí ẹ gbọ́ inna himallah fi ardihi maharimu ọgbọ́ ọlọ́run ọba táà gbọ́dọ̀ ṣọ́ra fún táà gbọ́dọ̀ lọ́wọ́nú rẹ̀ o ni àwọn nǹkan tí ọlọ́run ọba pè ní èèwọ̀ alá ẹ̀tẹ́ tí ẹgbọ́ wa inna fil jasadi mudghatan anábi sallallahu alaihi wasallam ní bá ṣíkà ń bẹ́ẹ̀ ní ara ẹni kọ̀ọ̀kan yín ìlà sọ́láhàt tí bá ṣe ìbálálà àfíà sọ́láhàl jásàdù kò lò gbogbo ara ló máa lálàáfíà wọ́n ìdá fasadat tí bá ṣe ìbá bàjẹ́ fasadal kò lò gbogbo ara náà ni ó bàjẹ́ alá anábìnrin ẹ̀tẹ́ tí ẹgbọ́ wàyí alkọlbù bá ṣí tí mo sọ fún yín ọ̀hún náà ni alkọlbù ọ̀hún ni ọkàn tá a bá ní káwò ní ti ti ìtàǹfojú rí ọkàn ó ní tó kó nínú ara ẹni kọ̀ọ̀kan wa tó bá ti di kí ọkàn èèyàn lè pọ́ǹpù ẹ̀jẹ̀ máa ìtumọ̀ ẹni pé kí ẹni yóò ní cardiac arrest kò sí bí ara yẹn ṣe lè fáìn tó tó bá ti di pé kí ọkàn ò pọ́ǹpù ẹ̀jẹ̀ mọ́ ìtumẹ̀ náà ni pé kí ara yẹn ò wúlò mọ́ ikú ti dé tí ọkàn bá dẹ̀ ṣe ń ṣiṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé kí ni kódà kárẹ̀ ara ṣàárẹ̀ ó ṣe é ṣe kán sì ṣe kí ni kán lè rí ìtúnṣe torí pé kí ni ọkàn kò tí ì lọ ṣùgbọ́n tọ́kàn bá ti lọ ó ti tán ìyẹn tá a bá ní ká wò ó fisikálì ní ìtànkè ní àwọn ara ọkàn onírò ńlá tó ń plé nínú ìṣẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa ṣùgbọ́n yìí tí a fi ń bára wa sọ̀rọ̀ tánàdì sọ̀rọ̀ ń pa rẹ̀ òun ni tí a ń pè ní títí ẹ̀mí àti ìtó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn spiritual olànàbí ń sọ ń pa rẹ̀ ọkàn tó bá ti ṣàárẹ̀ tí ò gbádùn tá a bá ní káwo ti ẹ̀sìn ara yẹn náà gbádùn yẹn kò sí àǹfààní bí ara tí ọkàn rẹ̀ ń ṣàárẹ̀ kò sí wà sí tẹ́ fẹ́ ṣe fún ara tí ọkàn ò bá ti gbà wá sí yẹn ó ṣe kí ni ara yẹn ò wúlò eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa wípé inna fil jasadi mudghatan dájúdájú ó ń bẹ níbi ara ẹni kọ̀ọ̀kan bá ṣí ẹran kan ìzá falahat tí bá ṣí ìbálálàáfíà falaha al jasadu kullu ìtumọ̀ rẹ̀ ni pé ẹni rí ni ẹni tí bá ṣì ń bẹ lára rẹ̀ wọ̀nyídá fásádájì tí bá ṣì ń bá gbádùn fásádájì asádù kó lò ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn kéèyàn lẹ́ni tí bá ṣì ń lára rẹ̀ anábi sallallahu ọkàn ni tó ń sọ̀rọ̀ ọkàn òun ni tó ń sọ sọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ó jẹ́ kámọ̀ wípé alá bi dhikrillah tatma'innul qulub ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ ọkàn ìfọ̀kànbalẹ̀ mí pẹ̀lú ìrántí ọlọ́run ọba òun ló máa fi wá pẹ̀lú ìrántí ọlọ́run ọba ìmá tẹ̀láṣẹ ọlọ́wọ́ ọba ìmá rántí ọlọ́wọ́ ọba ṣùgbọ́n wa ta'ala pẹ̀lú ẹnu wa pẹ̀lú ọkàn wa tẹ̀sùmá inú pẹ̀lú òun lọ́kàn máa fi ní fọkànbalẹ̀ so ọkàn ó pàtàkì púpọ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa Muhammad ó ní la yastaqimu ìmánu almari hatta yastaqima qalbuhu ìmánu èèyàn kan ò lè dúró déédé àfi kó ṣe pé kí ọkàn rẹ̀ ṣe kí kó dúró déédé tí ọkàn bá dúró déédé òun láàpẹ́pẹ́ ni yìí nìyí ó ní ìmánu wala yastaqimu qalbuhu hatta yastaqima lisanu ọkàn rẹ̀ ò lè dúó déédé àfi kó ahọ́n rẹ̀ náà ṣe kí kó dúó déédé so gbogbo oríkèríkè ara wa àtọkàn wa wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní babáré èèyàn kan tó ṣe wípé ó jẹni tó dúó tí òfin ọlọ́wọ́n ọba tó máṣe ọlọ́wọ́n ọba ṣẹ tó ń jìnà sí ń tọ́lọ́wọ́n ọba ní ká jìnà sí àmì wípé ọkàn rẹ̀ dúró déédé ni àmì pọ́kàn rẹ̀ dúó déédé ni abádẹ̀rẹ̀ èèyàn tó ń ṣíwà wù ìtọ́lọ̀ ní ká mọ́ ṣe ló ń ṣe àwọn nǹkan tó wọ́n subhanahu wa ta'ala ní ká jìnà sí inú ẹ̀ ló ti ń a láti darawa láàmú jìnà àìdúó déédé ọkàn ni àìdúó déédé ọkàn ni òun ni orí pátá ń rí yẹn so ló fi jẹ́ wípé anábi Ibrahim alayhi salatu wassalam lára nǹkan tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe fún òní ọkàn rẹ̀ dúó déédéé torí ọlọ́mọba subhanahu wa ta'ala gbà tó ń sọ nípa eléyìí ọlọ́wọ́ bá ń sọ yí pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe yí pé owó kan dúkìá kan kò ní wúlò fẹ́ni tó bá kó jọ nígbì ẹlòmí àmọye owó ló fi kalẹ̀ àmọye ló kọjọ àmọye iṣẹ́ òun ló fi ilẹ̀ báyé kó tó di kó kúrò láyé tán bá ń sọ iye property ti ẹlòmí ní ní àwùjọ tá wà yìí kò ló ń kà ìtẹ́lòmí ti kalẹ̀ ní property èyí tó ṣe pé tán bá ní kama quantify rẹ̀ ni owó billions owó billions ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́wà subhanahu wa ta'ala jẹ́ káwọn pé yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe pé dúkìá kan ò ní wúlò fún anybody wala banun àwọn ọmọ tí yẹn bí kalẹ̀ táyé ọmọ mẹ́wàá mo mẹ́ẹ̀dógún mo àwọn ọmọ mi lé lọ́gbọ̀n kò lè wúlò fún yẹn ní ọjọ́ tá ń sọ yìí إلا من أتى الله بقلب سليم Allah subhanahu wa ta'ala ní àfẹ́ni tí ó bá wá bá ọlọ́run ọba tó jáde láyé pẹ̀lú ọkàn tó sẹ̀lìm. Kí ni túnmọ̀ sẹ̀lìm yẹ̀mí sọ̀hí ọkàn tó lálàáfíà? Ìdí wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó lálàáfíà, òun nìkan ni àwọn nǹkan tó lóun ṣe yìí àbáwọn nǹkan tí ó kójọ yìí ní ó ra àǹfààní ń bẹ ló fi jẹ́ pé agbọ́rọ̀ máa ṣe ìgbìyànjú láti jẹ́ kí ọkàn wa kó má láti jẹ́ kí ọkàn wa kó lálàáfíà agbọ́dọ̀ múra ṣiṣẹ́ lórí eléyìí a múra láti jẹ́ kí ọkàn wa kó jẹ́ ọkàn tó mọ́ kó jẹ ọkàn tó ní àlàáfíà torí pé ọlọ́run bá jẹ́ kó yé wa pípẹ́ ni tó ṣe rí pé yóò rí ọ̀nà àbáyọ òun náà lẹ́ni tó bá bá ọlọ́run ọba subhanahu wa ta'ala bi àwọn àfẹ́ ìsìn wọ́n sọ̀rọ̀ lórí áyà tí a mẹ́nu báyìí a mọ́ mú díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ wọn láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí a kàyí al-imam ibn kathir alayhi rahmatullah wọ́n sọ wọ́n ní ìtumọ̀ ẹni tó wá bọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú ọkàn tó mọ́ àbí ọkàn tó lálàáfíà àì sáàlìmù nínà jana ẹni tó wá bọ́ ọlọ́wọ́ ọba pẹ̀lú ọkàn tó mórí bọ́ níbi ìdọ̀tí wà ṣírkì àti ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba wọ́n ni kọ́lá Muhammad bin Sirin Muhammad bin Sirin ìkan lára àwọn ẹni ìṣíwájú nínú àwọn tàbí rúrù nínú àwọn ọmọ tí wà àwọn tàbí ó ní alkọ́lù salim ìtumọ̀ ọkàn tó lálàáfíà tọ́nà wọn bá ń sọ nínú àyà yìí an ya'lama anna Allah haqqun òun ni kí ọkàn yẹn jẹ́ nǹkan tó mọ̀ pé ọlọ́wọ́ bá ọgbọ́ òdodo yìí wa anna sa'ata atiya la rayba fiha wípé ayé ó dẹ̀ parẹ́ bá ṣe ń bẹ láyé yìí àrìmọ̀ bẹ́ẹ̀bẹ̀ lọ gbére ìyẹn gbọ́dọ̀ mọ̀ yíò lámàdájú torí pọ́lọ̀ ń sọ fún ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kuni wa ma ja'anna li basharin min qablikal khuld ọlọ́wọ́ bá ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kò sí èyàn kan ta òkú wà innahum mayyitun àwọn tó ń ṣe wá àti fún tán ṣe orí kunkun tán ṣe kèfèrí àwọn náà òkú gbogbo ilẹ̀ fàyélẹ̀ kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ní ó tọ́ ikú wò kò sẹ́nìkan tí ó máa bẹ̀rọ gbére ọkàn tó lálàáfíà yóò mọ̀ pé ọlọ́run ọba òdodo ni tó yẹ ká ṣe jọ́sìn fún gẹ́gẹ́ bọ́lọ́run ọba gangan fún rẹ̀ ṣe ìròyìn ara rẹ̀ onídálẹ́ka bí annallahu alhaqu ọlọ́run ní òun ni ọbọ̀ òdodo tó ń lẹ́tọ̀ sí ìjọsìn wa annama yad'una min dunihi al-batil ìtàwọ̀ èèyàn ń ṣe tán képe tán ṣe jọsìn fún bákan náà ọlọ́run ọba àlìyù ni ọba tó ga tó ń bẹ lókè ni àlìyù ni ọba tó ṣe fẹ́yàn kan ò lè rọ́nù àfẹ́ni tó bá fẹ́ lálàtí ara rẹ̀ ọba tó ṣe rí pé ọba oníyì ni alkabir ọba tó tóbi so ọkàn tó bá mọ́ yóò gbà pé ọlọ́run ọba alhaku ni ọba òdodo ni yóò gbà pé ayé yìí yóò wá sópin ọjọ́ kan bẹ tán pè ní ọjọ́ ń gbé ní alkiyama wa annallahu yab'athu man fil qubur ọkàn tó mọ́ tó jọ́kàn tó lálàáfíà yóò gbà wípé ọlọ́run ọbó gbé dìde gbogbo ẹni tó ń bẹnu sàárè táwọn èèyàn bá ń jáde nínú sàárè bí ìgbà tó ṣe pé ka annáhum ila nusubin yufidun àwọn yóò mọ̀ tú jáde nù sàárè gbogbo àwọn tán ti kú tán ti jù tán ti kẹ fún nù sàárè ẹnu egungun díẹ̀ egun kíní kan tó ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá tó ṣe póhùn ní ojú ibẹ̀ náà lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ti ní kí gbogbo ara wa kó padà síbi egungun yìí kálukó wa dìde nù sàárè tá a máa sáré lọ khashiyatan absaruhum tẹ̀rẹ̀hákùn zílẹ̀ tó ṣe pé gbogbo ojú ìdàmú bá ìyẹ́pẹ̀rẹ́ ó bá bá ṣe máa tá lọ ní ẹ lọ sí gbangba àtàlìkìyàmà ká nọ́mìlẹ̀ ní oṣù yíò pẹ̀lú bí bàtà sọ páwọn èèyàn ń sá lọ sí ilé ọdún òṣà wọ́n ṣe máa ń bọ òṣà láyé táwọn èèyàn ó máa tú lọ síbẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ó máa tú jáde nínú sàárè wọn gẹ́gẹ́ bí ti ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ so afá ń sọ fún wa wípé ọkàn tó bá lálàáfíà yóò gbé eléyìí lẹ́yìn ẹ̀dùn kẹsìr alẹ́ rahmatullah wọ́n ni waqala ibn abbas abdullahi ibn abbas ìkan lára àwọn sàábí ànábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní illa man atọ́lá bí kọlbin salim ó ìtumá rẹ̀ ó wípé ẹni tó bá bá ọlọ́wọ́ bá pẹ̀lú ọkàn tó ṣe pé ayé tó jẹ́ ọkàn tó ń tijú ọlọ́run ọba tó jẹ́ ọkàn tó ṣe kíní tó ń tijú ọlọ́run ọba ọkàn tó máa ń tijú ọlọ́run ọba àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ yóò máa jìnà sí àwọn nǹkan tọ́lọ́run ọba bá pa láṣẹ yóò máa ṣe ọkàn tó ń tijú ọlọ́run ọba nìyẹn òun lànàbọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ló fi ní inna mimma adraka an-nasu min kalami nubuwwati al-ula idha lam tastahi fasna ma shi'ta lára ìtàwọn èèyàn lépa bá nínú ọ̀rọ̀ tí àwọn ànábí ọlọ́run ọba tán ti ṣíwájú tán sábà máa ń sọ fáwọn èèyàn ó ní wípé jẹ́ni tí máa ti jú ọlọ́run ọba sáàyí tó ò bá ti ti jú ọlọ́run fásitì àmàṣíìtì máa ṣe tó wá wù ẹ́ ó pàdé ọlọ́run

òun wọ́n sọ fún pé kí ni àsìkò orun tó tí ó lọ kíun òun yóò gbàwẹ̀ Ramadan òun ẹni tó ṣe pé tó wá ní owó yóò lọ sí hajj láti lọ sin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun yóò yọ zaka owó rẹ̀ àwọn kan tọ́lọ́wọ́ bá pa láṣẹ yóò máa ṣe àmì ọkàn tí ó lálàáfíà tó mẹ́yìnlẹ̀ ṣùgbọ́n tí ìyàn ní káwọn ṣe ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ àfáà tó ń ṣe fún yóò tún bú àfá àgbọ̀nfẹ́ lọ́wọ́ nìkan jòkó sí ó lẹ́ṣe ní ká má gbádùn ara wa ó lè ní bọ̀dínú bí firewood wáyé ní kí mọ́ ṣe zìnà kí mọ́ gbádùn ara mi ni àmì ọkàn tó ṣe wípé kò lálàáfíà ni ara ó lè dàbí ẹni para yẹn lálàáfíà ó mọ́ jọlọ ṣùgbọ́n gbà tí ọkàn bá ti jọ́kàn tí kò lálàáfíà kí láǹfààní ara tó ṣe pó ń jọlọ tí ọkàn dọ̀tí so ẹni tó ṣe wípé ọkàn rẹ̀ tó lálàáfíà a mọ̀ rí níbi ìyà tó bá kọ sí àwọn mọ́ṣe ọlọ́run ọba ìyàwó ló kọ sí àwọn ṣe ọlọ́run ọba eléyìn Abdullahi bin Abbas anhuma ló fi ń sọ wípé ọkàn yẹn máa jẹ́ ọkàn tí ó jẹ́ ọkàn tí ń ti ju Allah tó jẹ́rìí pé kò sí ìtàwọn èèyàn ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ fún ìjọsìn yẹn àti tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn àyàfi Allah àyàfi Allah wa qala Mujahid ìkan lára àwọn ẹni ìṣíwájú tó jẹ́ ọmọ kéwú Abdullahi Abbas radiyallahu عنهما ورضي الله عنه والحسن وغيرهما àti ìkanú àwọn ẹni ṣíwájú náà tí a mọ̀ sí hassan àtàwọn míì wọ́n nígbà tọ́lọ̀wọ́ bá ní lámàn àtàlá ìkọ́lbìn sọlì yàní mina shirk òun ni ẹni tó ṣe pé ńgbà tí ó jáde láyé kò sí ìwà orogún pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni kò gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò jẹ́jẹ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run tẹ jáde láyé fọ́gbọ̀s pẹ̀lẹ̀ ọkàn tó lálàáfíà nìyẹn ṣùgbẹ́ ni tó yẹ wípé lónìí wọ́n jọ ń pín òpé Ògún ni wọ́n jọ ń ké pe Ọbàtálá ni wọ́n jọ ń ké Èṣù ni àbí wọ́n ń pe nǹkan ní nánú àwọn nǹkan táyẹn máa képe gúnran fún nǹkan ní ọ́n képe àlùjọ̀nú omi ọ̀ṣun òṣogbo gbogbo ẹ̀mọ́ra wọn wọ́n jọ ń ṣe pọ̀ ni hádà kọlùbùhù lè sàbìsẹ̀lì ẹni tó ń ṣe léyìí ọkàn rẹ̀ òun lọ́kàn tí ó mórí bọ́ kúrò níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba wọ̀kọ́lẹ̀ sa'idun musayyid ìkanú àwọn ẹni ìṣíwájú táwọn náà jẹ́ lára àwọn ọmọ kéwà àwọn sahaba rẹ̀dùwánúlá aléyìn tí orúkọ rẹ̀ ń jẹ́ sa'id ọmọ al-musayyid ó ní alqalbus salim wal-qalbus sahih gbólóhùn alqalbus salim tí ọlọ́run ọba sọ òun náà ni alkọlbù asfàhì ọkàn tó lálàáfíà wọ́n wọ́ kọlbù mọ́mìn òun ni ọkàn ẹni tó jẹ́ múmi ní tó gbọ́lọ́wọ́ bá gbọ́ lè annalkọlbà káfíìr torí pé ọkàn ẹni tó jẹ́ kéfèrí wàlmùnáfíkì àtẹni tó lẹni tí ó gbọ́lọ́wọ́ bá gbọ́ mùnáfíkì lẹni tí ó lóun gbọ́lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n kò ní gbàgbọ́ nú ọlọ́run ọba ó kàn ṣe bojúbojú ni wọ́n jọ kírun pẹ̀láwọn mùsùlùmí wọ́n jọ gbàwẹ̀ pẹ̀láwọn mùsùlùmí kódò lè ṣe ájì pẹ̀láwọn mùsùlùmí òun náà ni ó tún gbabi tán ti ń ṣẹ bọ́lọ́ yóò gbabi tí wọ́n ti ń gbé oríṣiríṣi àwọn ètùtù tán ti ń gbé òun náà ni ó tún gbabẹ̀ lọ gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ ṣerú èèyàn bẹ́ẹ̀ mùnáfìkì òun ni àwọn lárúbáwá máa ń pe èyàn tí ò dúó lójú kan wọ́n náà yọ látara gbólóhùn náà fi kọ́ òun ni ihò òkété tó ṣe pé ó gbẹ́wò kan síbí yóò gbẹ́ ní ìsígbò mí tó ṣe pé ó lè gba bíbá ìwọlé yóò gba mẹ́rin jáde bẹ́ẹ̀ lẹni tó fi Islam bójú ẹ̀ẹ́rí mọ́ṣáláṣí lónìí òun náà lẹ́tún gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀ so yóò ní kò sí tí ó lọ mẹ́ munafiki ni wọ́n ń pe wé èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ fún wa ní al-Qur'an al-Karim ó ní innal munafiqina fi darkil asfali minan ẹni tí ò bá ti ṣe ìsìláàmù bó ṣe yẹ kó ṣe é tó ṣe kó ń da gbogbo ẹ̀ pọ̀ ó ń ṣe tọlọ́run lójú ayé ó ń ṣe tèṣù lẹ́yìn tán bá kú tán túbá kúrò ń bí tí wọ́n ń ṣe yẹn fi dárkìl asfali minan nar ìsàlẹ̀sàlẹ̀ náà làwọn máa bẹ kéèsì wọ́n tún lè burú ju kéèsì ẹni tó ń jẹ́ kéèkìrí pàmbélé lọ torí ẹni tó ṣe yí pé ó ń ta àwọn mùsùlùmí tó lára yín mú wa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n bá kún ṣára àwọn mùsùlùmí torí pé kí ni ó ń fi kúfúrú ṣíríkù òun ló ń ṣe lẹ́yìn bẹ́ẹ̀ ni ó fi islamu bojú ẹjọ́ kírù ní ẹjọ́ gbàwẹ̀ ẹran léyà rẹ̀ gan ni ó tóbi jù láàrin ṣùgbọ́n yìí ò ní kí ó má ṣe àwọn nǹkan tó ń ṣe yẹ lẹ́yìn ọlọ́wọ́n subhanahu wa ta'ala ròyìn àwọn munafiki ó ní fi qulubihim maradun ọlọ́wọ́n ní ọkàn wọn ṣàìsàn وقال أبو عثمان النيسابوري والقلب الخالي من البدعة والمطمئن إلى السنة القلب السليم òní ọkàn tó ṣe wípé kò ń ṣe dídíà ọ̀pọ̀lọpọ̀ sábàbẹ̀ lọ wa pé tàti ẹ̀ ni Muhammad bin Abdullah Muhammad ọmọ Abdullah àání kí ni anábí ọlọ́wọ́ ọba ni òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ìgbà tá a bá sọ pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni tá a lánàbí ọlọ́wọ́ ọba ni kí ni túmọ̀ rẹ̀ àálọ́lọ́wọ́ sí wa ń sin lọ́hun pẹ̀lú nǹkan tó sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ wọn a máa láwọn sin pẹ̀lú tí ọpọlọ wọn sọ fún wọn ìtàwọn lérò ipé àwọn lè fi sin lọ́hun ẹ ká tún ṣe báyìí wọ́n wá Rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni

àdìsí sọ kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ ta fẹ́ kó ṣe ni kó máa ṣàlàyé ìtọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún wọn kó máa ṣàlàyé rẹ̀ fún wọn nítorí kí wọ́n lè bá gbà wá àti nítorí kán ẹni yẹn ó gbọ́dọ̀ gbìyànjú pé kí àdádálẹ̀ kó mọ̀mọ̀ bẹnu ẹrù tí àdádálẹ̀ sí bá ti ń bẹnu ẹrù yàn ẹni yẹn kò lọ́bọ́lọ́wọ́ bá pẹ̀lú ọkàn tó lálàáfíà ọ̀ anábi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn tàbí rẹ̀ ń jọ kan ó ní àwọn èèyàn kan la yuzadanna aqwamun an hawli àwọn kan tó bá dìjọ́ ń gbé ní alkiyama àwọn màláíkà òbíjẹ́ kan débi àbàpà ìmí ànábì sallallahu alaihi wasallam ma ma sọ pé àwọn eléyìí àwọn èèyàn mi ni wọ́n àwọn màláíkà ó máa sọ fún ìgbà tí wọ́n ti lọ́ọ́ ó mọ̀ nǹkan tuntun tán gbé wọnú ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tánàbí sallallahu alaihi wasallam gbé kalẹ̀ tó fi kọ́ àwọn sàhábà ridwanullahi alaihim tẹnu àwọn tàbí kò lórí ẹ̀ tí wọ́n àwọn tàbí náà kú lórí ẹ̀ lónìí ẹwọ́n ń tàṣọ ẹ̀sìn dà oríṣiríṣi version ló ń bẹ fún ìsìláàmù lónìí kálukú kan ń ṣe ìsìláàmù bó ṣe wù ní eléyìí ó mú tiẹ̀ yóò fi kún eléyìí ó mú tiẹ̀ yóò fi kún eléyìí ó yọ kúrò ṣe ànábì sallallahu alayhi wa sallam òun ló gbé ìsìláàmù tó ṣe kó dàrúdàpọ̀ wá fún wa rárá òun kọ́ ló gbé wá fún wa ṣùgbọ́n àmọ́ yé àwọn àdádálẹ̀ àfikún àfikún àfikún òun ló jẹ́ kí ìsìláàmù rí bó ṣe rí lórí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minalẹ́rìnà farrakú dinahum àwọn tó ṣe pé ẹ̀sìn ẹyọ ọ̀kan tẹ́mi ọlọ́run ọba gbé kalẹ̀ sórí ilẹ̀ ayé wọ́n pín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ wọ̀kánú ṣe à àwọn adoríṣiríṣi ìjọ ọlọ́run ọba sọ fún ànábì Muhammad sallallahu alaihi ọ̀kánú ṣe à àwọn àdó oríṣiríṣi jọ lásán ní kún fi ṣe ọlọ́run ní òní kankan ṣe pẹ̀lú wọn o ìnáma àmúrúhùn ìlọ́lá ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe rú nǹkan bẹ́ẹ̀ tán mú ẹ̀sìn ẹyọ ọ̀kan ṣoṣo tẹ́yìn ọlọ́run ọba gbé kalẹ̀ sórí ilẹ̀ ayé tán pè ní ẹ̀sìn islam àwọn tó súnmọ̀ yúnà bí ohun bí máa ká ní ẹ̀fààlù ọlọ́wọ́ bó wà fún kálukú ní ìrò tán ṣe níṣẹ́ bí kálukú ṣe bẹ̀ẹ̀sì jẹ́ kálukú máa gba èsì rẹ̀ tó bá dìjọ́ gbìndẹ̀ àkíyàmà kí la fẹ́ ló ń belé ìjọmá òun ni wípé ẹni tá a sọ pé lọ bọ́lọ̀n pẹ̀lú ọkàn tó lálàáfíà ẹnìyàn àwọn kan tó pẹ́tẹ́ bá bèèrè pé wó lè ìtò tún ṣe yìí kò sí èsì tí ó fi ju pé ẹ ló tún burú ń bẹ̀ kò lè sọ pé tó ń ṣe èyí lànà ibi wa sallam àti àwọn sàábé ṣe kò ni pé kí ló tún burú ń bẹ̀ ìgbà tá a bá ti ń ni pé kí ló tún so àwa náà ti mọ̀ pé tí a ń ṣe yẹn tó kù díẹ̀ káàtó àti tó kù púpọ̀ káàtó ní so alkọlùbù tẹ̀lé ọkàn tó lálàáfíà owó ni ọkàn tó ṣe wípé wà káàlì nínú ṣirk ọkàn tí ó ti ṣirkù gbẹ ọkàn tó ṣe wípé wà káàlì ọkàn tó ṣe kópa sófo nínú bídà kò sí bídà ń bẹ́ẹ̀ adẹ́gbìyànjú láti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ bó ti lè wù kó ma àbí bá bá ṣe lágbára sí agbìyànjú àti jìnà sí ẹ̀ṣẹ̀ náà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò sí bá ṣe ní máa rọ́lù ẹ̀ṣẹ̀ kan sí kejì ààlè ṣe ni ààlè mórígbọ́ níbi ìyẹn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n a gbìyànjú láti jìnà sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí wọn bá ṣe léèwọ̀ ká gbìyànjú àti jìnà sí sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n sọ nínú tafsir wa wọ́n ní illa man atallaha bi qalbin salim afẹ́yìn tó wá bá ọlọ́wọ́ bá pẹ̀lú ọkàn tó lálàáfíà fa'adha alladhi yanfa'uhu 'inda irú èèyàn báyìí òun ni àwọn nǹkan tí ó bá lóhun ṣe yóò wúlò fún lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba wàhádà lẹ́lì yẹn jù bí minal riqab eléyìí ni nǹkan tí ó fi mórí bọ́n bí iye ọlọ́run ọba wàyẹ̀ sàhíkò jẹ́zílà sáwà tí ó fi lẹ́tọ̀ sí ẹ̀sán tó pọ̀ wọ́lkọ́lù salim ọkàn tó lálàáfíà ma'anáhù ìtumọ̀ rẹ̀ alẹ́rìí sálìmà minal shirki òun ni ọkàn tí ó mórí bọ́ níbi ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba kò ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run àti sẹni tó ní ọkàn yẹn kò ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run tí ó bá mọ́ pé ya Allah yóò mọ́ pé ya Rahman ya Rahim ya Aziz ya Jabbar ẹ nígbọ́ kó mọ́ pé ya Rauqa ya Ilu kò ní mọ́ pé ya Damda ya Ilu kò ní mọ́ pé Arwabil kò ní máa pè sáàdà bíl kò ní máa sọ pé sàdára bá bíl kò ní máa kó gbogbo àwọn nǹkan tẹ́rí gbogbo àwọn nǹkan wọ̀nyí orúkọ àlùjànnú ni wọ́n orúkọ àlùjànnú ni wọ́n ṣùgbọ́n ṣètọ́nù ló tàn àwọn èèyàn láti máa lọ pè wọ́n ṣètọ́nù ó wà sọ fáwọn èèyàn ń gbà mí wí pé kí ó lè ní ọ̀pá kìíní kan ni ó lè ní ọ̀pá suratul káàfì ni ó lè ní ọ̀pá iná àtẹ́nà ni ó lè ní ọ̀pá kúrú aláwù ni sọ ìtọ́ọ̀nù ó ṣe kí ni ó rí àwọn èèyàn mú àbíkán ní ràwùhàníyà kan ni ràwùhàníyà ràwáníyà òun ló ń pè ṣùgbọ́n tàbá padà sínú alkùnrán ọlọ́wọ́ bá ní wàyá ọmọ ẹ̀yà ṣúrù hùn jẹ̀míà ìjọ tó wọ́n kò gbogbo àwọn kí gbogbo wọn kan dìde fàyínà máyà zagra tún wáhídà

ثم يقول للملائكة وما صفا ملائكة إك أهؤلاء إياكم كانوا يعبدون أو ودادا ṣẹ́yìn ni wọ́n ń ṣe ìjọsìn fún bàtà ń bẹ láyé tọ́rọlá wọn pẹ̀rọ àwòhàníyà àwọn pé kì ní ká áwùlá iyyakum kanu ya'budun ṣẹ́yìn ni wọ́n ń ṣe ìjọsìn fún àwọn omi subhanaka ní ọlọ́run ọba ó mọ́ gbogbo báyìí fún wọn pé wa anta waliyuna min dunihim ìwọ lọ̀gá títí wá ìwọ làwà gán ṣe ìjọsìn fún bọ́ láti wá sọ wípé kánà ṣìjọsìn fún wa balkanu ya'buduna jinna alùjànú ni wọ́n ń ṣèjọsìn fún pàtàn lẹ láyé kọ́kàn lẹ máa wá pàwọn màláìkà làwọn pè ní àkùsàrù bínú èyí tó pọ̀ jù nínú wọn àwọn màláìkà sọ pé ìtọ́pọ̀ ni tàbá kó nǹkan ọgọ́rùn jọ tàbá rí bí 15 bẹ́ a ní kẹsí ìròyìn 15 nínú kíni nínú 100 ṣùgbọ́n tàbá ní àṣà èyí tó pọ̀ jù à ń sọ̀rọ̀ bí a bí kíni bí 70 80 90 àṣàrùkù bí pinnu èyí tó pọ̀ jù nù ọ lónígbàgbọ́ nù ká tí pàlùjẹ̀ torí náà ìwọ tán gbé àwọn ìfàkúfà lé lọ́wọ́ tán ní ọ̀pá iná àti iná ni ọ̀pá kúlúwà láwùí ọ̀pá iná àtẹ́lẹ̀ ò ní ọ̀pá kankan o kúlúwà láwò ní ọ̀pá kankan kò sí tó jẹ́ ọ̀pá káfí orúkọ àlùjànnú ni wọ́n gbélé ẹ lọ́wọ́ kò máa fà àlùjànnú ló ń subhanahu wa ta'ala ó láàgbọ́rọ̀ ṣe ìjọ́sìn fún kan ní àyàfi òun subhanahu wa ta'ala ó ní ká ìmá pé nǹkan ní lẹ́yìn ohun so sheik abdurrahman bin nasir sa'adi alayhi rahmatullah ọwọ́ ń sọ fún wa wọ́n ní ìtẹ́yìn ó fi alqalbu salim ọkàn tó jẹ́ ọkàn tó lálàáfíà ma'anahu alladhi salima min ash-shirk òní tó mórí bọ́ ń bi ìwà orogún pẹ̀lú ọlọ́run kò má kí nǹkan ní lẹ́yìn ọlọ́run kò máa jẹ́jẹ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kí lá ń pè léyàn ń gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run òníkọ́ sọ fún wa pé à ah, lágbájá tó ń ṣe ọ́ yìí o ní láti pẹran o ní láti ṣe kí ni o láti pàdíẹ o láti pa eléyìí wọ́n wá ní kíní kan ló pa fún ah, ó lè jálójọ̀nú ó lè jẹ́ òkúta ó lè jẹ́ rin ó lè jómi àwa náà ti mọ báwọn èèyàn ṣe máa ń pa oríṣiríṣi ẹni tó pẹran fún àlùjànnú àtẹni tó pẹran fún Ògún kò sí yàtọ̀ láàrin méjèèjì èyí tó pẹran bálùjànnú tó ń lọ mọ́ṣáláṣí lọ ń kírun ẹlẹ́bọ ni èyí tó pẹran fún Ògún ẹlẹ́bọ ni kò sí yàtọ̀ láàrin méjèèjì aráfà míì tí ó máa tàn wá yóò ní kí ni a ní láti pẹran fún kankan tó ń ṣe wá ní tàlàtẹ́ pẹran fún ẹran ta bá pa fún àlùjànnú kò ìyàtọ̀ sẹ́ran tán pa fún Ògún ìyàtọ̀ ẹran pa fún Ọ̀ṣun Òṣogbo àti tán fún àlùjànnú ìkankan náà ni a gbọ́dọ̀ dúran fún nǹkan ní àyàfi Allah lẹ́yìn ẹran tó fẹ́ jẹ àbẹ́ran tó fẹ́ fi ṣàlejò ṣùgbọ́n à ń dúnran láti lè fi yọ ẹ̀mí òkùnkùn kan àbí ẹ̀mí kan láti lè fi yọ ọnú eléyìí jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni sáré lómi wá sọ pé àwọn ẹlẹ́bọ yẹn àwọn ẹlẹ́bọ kí náà fi jẹ́ lẹ́bọ̀ọ́ yóò ní wọ́n ń gúnran fógún àbí wọ́n ń bí ajá fún ògún ẹni tó ń bí ajá fún ògún àtẹni tó ń bẹ́ran fálùjànú ìkan kan náà àwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin wọn àtàlùjànú àtògún kò sí yìí tó lẹ́tọ̀ọ́ kó gbẹran lọ́wọ́ wa nù wọn Ọlọ́run bá fi sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله Ọlọ́run ní ànáàsì fún wọn, irú tẹ́mi ń kí mò ń kí fọ́lọ́run ni ò. Wọ̀n ní sùkí ẹran tí mò ń dú mò ń dú fọ́lọ́run ni. Wọ̀n máa yáyà bákan náà bíbẹ láyé mi, ọlọ́run bá ló ní kó rọrùn o. Tó bá ní òkú mi tọ́lọ́n bá ti lásìkò tó kò sẹ́ni tó lè ní mọ́kú kò sẹ́ni tó lè ní mọ́kú tásìkò wá tó tásìkò wá rẹ̀ tí ìtò náà kò sẹ́ni tó lè ní kú lílá ọlọ́wọ́ wa ló ní gbogbo Rabbil ọba àgbáyé la sharika lah kò lórogún wa bidhalika umirtu ìtọ́pamíláṣẹ́ ìwànà awwalul muslimin èmi lẹ́yìn àkọ́kọ́ tí ó juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá nínú gbogbo yí ìtọ́lọ̀ ń pa ànábíwá Muhammad sọ́lọ́lá àtàmìláṣẹ yìí so ìta ń pè ní àṣírkù òun ni ìmá pé nǹkan ní lẹ́yìn ọlọ́run lẹ́yìn Allah ìmá búra àgbéga mò ń wá lẹ́nu iṣẹ́ tí n bá fi lè rí àgbéga yìí máa kọ́lé sórí sàárè yìí amáyé àwọn sàárè ìtàn kọ́lé sórí rẹ̀ wọ́n kọ́lé sí orí sàárè yìí yìí yóò lọ sọ́dọ̀ ṣéhù tán ti sin sínú sàárè ṣéhù tó ti ju tó ti kẹ fún òun wá lọ síbẹ̀ yóò máa lọ pé yóò máa jẹ́jẹ́ ìpè tí ń bá fi lè rí àgbéga lẹ́nu iṣẹ́ àbí bísínẹ́sì tí mo dọ́ tí mo dáwọ́ lé yìí tí nǹkan bá lọ bó ṣe kó lọ máa kọ́ nǹkan báyìí sórí sàárè yìí ilé iná ń pè ní kí ni ìjẹ́jẹ́ à ń jẹ́jẹ́ fún àwọn nǹkan míyàtọ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run la máa ń sọ fún tẹ́rẹ ọlọ́run tó bá jẹ́ kí n rí àgbéga lẹ́nu iṣẹ́ àbí tó bá jẹ́ kí bíznẹ́sì mi kó lọ bí mo ṣe fẹ́ máa ṣe dáadáa báyìí máa kọ́ mọ́ṣáláṣí táwọn èèyàn máa ti kírun máa ń obìnrin opó lọ́wọ́ máa ṣe báyìí báyìí báyìí ní dáadáa fáwọn èèyàn ṣùgbọ́n máa ṣe báyìí fún yín ṣe wù tẹ́ bá jẹ́ kí nǹkan báyìí hmm, a ti dàrẹ́kì nǹkan tí ó yẹ ká dàrẹ́kì sọ́dọ̀ ṣéhù sọ́dọ̀ ṣéhù so irú jẹ́jẹ báyìí ọlọ́run ọba ṣe fún then anabi sallallahu alaihi wasallam tún wá discourage wọn láti máa jẹ́jẹ ife èrè ọlọ́run tó bá ṣe báyìí fún mi máa ṣe báyìí anabi jẹ́ ká mọ̀ pé ọlọ́run bá jù bá mi lọ anabi ni inna nazra la ya'ti bi khair ìsọ pé èrè ọlọ́run ọba tó bá jẹ́ kí n ṣe báyìí àbí tó bá bù mí lọ́mọ ìrí ọlọ́run bá tó bá jẹ́ kí bíznẹ́sì mi kórí báyìí kórí báyìí máa ṣe dáadáa báyìí máa rọ àwọn obìnrin opó lọ́wọ́ máa ṣàánú àwọn ọmọ òrukàn ànẹ́bì ní láyá ti bì kọ́ ìrìn kò mú dáadáa wá fún yìí ìnáma yóò sàkàrà jù bí ìnà ìbàkì yìí ọ̀nà tọ́lọ́run bá máa fi jẹ́ kí àwọn èèyàn kó náwó ni àwọn ọ̀nà tọ́lọ́run máa fi jẹ́ kí ẹni tó já àwọn kó náwó òun ni irú ọ̀nà yẹn lọ́nà wo ni gbà tó wá ní tọ́lọ́run bá wá jẹ́ kó pàtì àbí tó kí ọjà rẹ bá fi lè lọ bó ṣe fẹ́ kó lọ òókọ mọ́ṣáláṣí ojú rẹ̀ sínú àdánwò kí ọjà bá lọ bó ṣe yẹ kó lọ àwọn ọkàn kó lè wá dé tẹ́yìn wá ní máa fùfíìlì tó ti sọ náà ló sọ pé tọ́lọ́run bá jẹ́ kí nǹkan yẹn lọ bóun ṣe fẹ́ kó ó ti wá lọ bẹ́ẹ̀ ṣèyítọ́nù ó wá jòkó tí yóò wá wọ́pẹ́ aṣáájú ah, nǹkan báyìí lọ́wọ́ yóò wá di pé kò ní lè ṣe nǹkan yẹn mọ́ so tí ó wáyé pé nǹkan yẹn dẹ̀ ní ó bá ṣe náà ọkàn rẹ̀ lè máa rọ̀ fún nǹkan yẹn ṣùgbọ́n máa wò pé eh, mo dẹ̀ ti promise pé tọ́lọ́ bá ṣe báyìí báyìí fún yóò wá wà fọ́ọ̀tì láti ṣe torí pé kò lẹ́ni kó ń fẹ́ náírù kan máa yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò wà fọ́ọ̀tì láti ṣe nítorí pé ó ti promise ọlọ́run àwọn èèyàn tí ò fẹ́ náwó tẹ́lẹ̀ yóò padà wá ṣe kíni yóò wà náwó tọ́lọ̀ ọmọ ò bá dẹ̀ jẹ́ kí nǹkan ẹ̀yẹn rí bó ṣe wí ó túnmọ̀ pé kò ní ṣe nǹkan kan náà nìyẹn sọ̀tọ̀rí àmẹ́ni sọ́lá àtàlá ní ṣe dáadáa tó wá fẹ́ ṣe ó fẹ́ ran ó fẹ́ kọ́ mọ́sálásí kọ́ má so mọ́ pé tọ́lọ̀ ń bá ṣe báyìí fún ẹ pẹ́pẹ́tì méjèèjì ọlọ́run ọba nǹkan báyìí báyìí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ má sọ pé ọlọ́run ọba tó bá ṣe báyìí fún mi màá ṣe báyìí ọlọ́run ọba ò kì í ṣàwọn tọrọ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ànábì kọ́ wa níyẹn ṣùgbọ́n tí èèyàn bá ti ẹ̀fẹ́ ṣe ọlọ́run èèyàn máa sọrú ẹ̀ fún kò ṣe pé ká gba sàárè ṣéwù kan lọ àbí ká sọ fún àlùjẹ̀nù kan pé èrè àlùjẹ̀nù tó bá jẹ́ kí n bímọ báyìí báyìí máa ṣe ń dáadáa àlùjẹ̀nù kọ́ yóò fún ọlọ́mọ ọlọ́run ọba ló ní ọmọ dépò pé yóò wájú sọ ẹni tó ń tọrọ nǹkan lọ́wọ́ ṣéwù tán ti sínú sàárè ẹni ìyẹn ó ń ṣe tí a mọ̀ sí àṣẹ́kù ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni bẹ́ẹ̀ náà ni ìké pé nǹkan mí yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ní ààyè tó ti ké pé ọlọ́wọ́n ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa fi ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá so sheik abdulrahman bin nasir sáàjá alẹ́ rahmatullah wọ́n sọ fún wa wọ́n ní ọkàn tó lálàáfíà lọ́kàn tó mọ́ tó mórí bọ́ níbi ashirik wa shak bákan náà ọkàn tó ṣe pé kò sí dáòtù iyèméjì níbi àlámà rẹ̀ ọkàn rẹ̀ ọkàn yẹn balẹ̀ ọkàn yẹn balẹ̀ ṣẹ̀gbẹ́gbà ní ìdíyàn máa wo pé á ah, sórí ojú ọ̀nà la wà báyìí sá sórí ojú ọ̀nà la wà tó o pé mi rò pé ojú ọ̀nà la wà ó irú ìròyìn báyìí máa dé kéèyàn padà lọ síbi ìmọ̀ lọ ṣe èyí tí ò bá mu ṣùgbọ́n ni tí ọkàn rẹ̀ wípé ń tá ń bẹ lórí èyí ọ̀nà ni orí ojú ọ̀nà làwà kò ní ti ṣàkùnbí ọ̀rọ̀ rẹ̀ iye méjì ò ní máa sí bákan náà wà mahabbati ṣàrù kíyàn máa nífẹ̀ẹ́ àti pẹ́ ṣàbúrú ọkàn tó wá lálàáfíà ohun tá máa rorú nǹkan bẹ́ kí là pè ní àṣàrù gbogbo tí ọlọ́run bá ti fẹ́ àbúrú ni ẹ kí n pààyàn kí n ṣe báyìí kí n ṣe léyìí kí n gbáyàn lójú kí n ṣe zìnà kí n mú tí kí n tán tẹ́tẹ́ ọkàn tí ó bá fi lè ṣe kí ni tó bá lálàáfíà kò nífẹ̀ẹ́rú nǹkan báyìí yóò kórìíra gbogbo àwọn nǹkan báyìí tó nífẹ̀ẹ́ sọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó kórìíra ni ọkàn tó lálàáfíà náà máa kórìíra rẹ̀ wal israri ala al ọkùn tó lálàáfíà ó máa ń mórí bọ́ kúrò ń bi kéèyàn máa rangun lórí àdádálẹ̀ kọ́lọ̀mbà kó ṣàánú wa ẹlòmí àwọn nǹkan ní tó gbé kalẹ̀ láwọn àdádálẹ̀ tó lòun fi ń sin lọ́hùn kò sí tẹ́ lè sọ fún yóò àbá kò sí tó lè sọ eléyìí níta bá bàbá wa náà ṣe níta ó dẹ̀ máa ṣe lélẹ́yìí kò tí wà ní tó lè sọ mi tó ẹ pé ó ní èèyàn máa wọná tó bá ṣe léyìí ẹ kí wọn náà àti rẹni tó sọ ipò tó bá ṣe pé nǹkan báyìí yóò mú yàn wọná o táwọn bàbá yóò bá wọná kájọ wọná papọ̀ ọ̀rọ̀ yí àwọn kèfèrí mọ́kànlá sọ̀rú ẹ̀ hánàbí sọ̀lá àtàlà wọ́n sọ àwọn kèfèrí maka wọ́n ni aláhùnmà àwọn náà bá pé aláhùnbẹ̀ aláhùnmà wọ́n ni ìrẹ̀ ọlọ́wọ́ bá wù in kana hadha huwa al-haqq min 'indik tó bá ṣe pé nǹkan tí Muhammad sọ òdodo ní látọ̀dọ̀ ọlọ́wọ́ bá tẹ́mọ̀ pé ẹni wà sọ̀rọ̀ ilé ẹni tẹ́ẹ̀ ṣe wà àfífú tó bá sọ̀rọ̀ ilé ìpé òkè òdodo ní tó ń sọ yìí ọlọ́run tó wáyé kó dodo lágbàáyá ń sọ fún mi yìí ọlọ́run bá òkúta lùfí láti sánmà tẹ́mọ̀ pọ́ ní àkáyì tó dẹ̀ fẹ́ kan ṣe tó ń wó dodo yóò ní rí ọlọ́run bá tó bá ṣe pé tẹ́ni yìí ń sọ fún mi òdodo ní in kana hadha huwa al-haqq min indik tó bá ṣe pé n tí wọ́n máa ń sọ fún wa yìí olórí látọ̀dọ̀ ọlọ́run bá fa amtir alayna hijaratan min as-sama abẹ́kọ̀ ọrú òkúta lùwà láti sánmà àwọn ìsínà bí adabin alimabi kò fi àjẹwà ìyẹlẹ̀ tèlé o ẹni tó ṣe wà tó fún èèyàn ẹ̀ ìtumọ̀ ẹni pé kò sí ní tó lè sọ tí máa bá irú ẹ̀ náà lẹ́rẹ́ lómii tó ṣe wípé ó ń ṣe dídí àkan kéèyàn lẹ́ pàkíyèsí sí pé lẹ́yìn tó ń sọ kò sí ẹ̀rí fún nǹkan yìí torí pé ẹ̀sìn ta láà ń ṣe yìí ẹ̀sìn ẹ̀rí ni a ń sin lọ́wọ́ bá pẹ̀lú ọpọlọ lásán a máa ń sin lọ́wọ́ pẹ̀lú tẹ́kì ni ayéléyìí tẹ́ ń ṣe àlájì kí ni ẹ̀rí tó wà fún ah èmi ò mọ̀ jẹ́ ìbèrè lọ́wọ́ àfáà náà ó dẹ̀ bèèrè lọ àfá ní ah, gbogbo kan náà máa bèèrè rí fún ni kò sẹ́rì yí kankan ṣùgbọ́n báwọ́ ṣe máa ṣe nìyẹn tíyàn bá ní kan ṣe irú àfá abẹ́ yóò ayẹra fún àfá tó ní kò sẹ́rì fún nǹkan tí òun ṣe bóò ni máa ṣe máa ṣe sí tí ò lẹ́rì ṣùgbọ́n ẹlòmíà ní ẹ̀ẹ́n ìtafà mi sọ mi tí wà rẹ̀ wọná kájọ wọná pọ̀ kò sí problem ṣọ́pẹ́ ẹni ẹni tí lẹ̀kùn fẹ́ ṣe wáàbí ẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà kò kí ń ṣe al-israru ala al-bid'a kó wá takú lórí bídíà kò sẹ́ni tí ò lè kó sí bídíà kan sí kejì nínú wa kò sẹ́ni tí ò lè kó sí bídíà kan sí kejì àbẹ́ṣẹ̀ kan sí kejì ṣé pé kò sẹ́ni tó mọ gbogbo ẹ̀sìn tán ṣùgbọ́n bá a ṣe ń mọ̀ pé eléyìí á òkú díẹ̀ káàtó là ń jáwọ́ ń èèyàn tí ọkàn rẹ̀ lálàáfíà yìí ẹni tọ́kàn rẹ̀ lálàáfíà tó bá ti rí pé tóun ṣe lẹ́sìn àwọn kùdíẹ̀kùdíẹ̀ ó hàn sí yóò mọ̀ jùúlẹ̀ náà ni tí èlò bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n kí yàn wò pé kò sí tó lè sọ ìtẹ́ yóò mọ̀ ṣe lélẹ́ yìí àwọn ọkàn yìí tó kù náà ويلزم من سلامته مما ذكر اتصافه بأضدادها من الإخلاص والعلم واليقين ọkàn tó lálàáfíà yóò jẹ́ ọkàn tó ṣe pé yóò gbárùn pẹ̀lú al-ikhlas sincerity sincerity òun ni kéèyàn máa ṣiṣẹ́ ìjọsìn torí tọ́lọ́n kákírun kò tó kákírun nítorí tọ́lọ́n kágbáwẹ̀ kò tó kágbáwẹ̀ nítorí tọ́lọ́n kálọ ájì kò tó kálọ ájì nítorí tọ́lọ́n káṣe ìtọrẹ àánú fáwọn èèyàn kò tó káṣe nítorí tọ́lọ́n àmúyẹ́lòmí tó ṣe rí pé ìrun tó ń kí ìrun kárí níní kò ń ṣe ìrun tó kí nítorí tọ́lọ́n àmúyẹ́lòmí tó ń gbáwẹ̀ àwẹ̀ kárí níní kò ń ṣe torí tọ́lọ́n ìtọ́rẹ àánú ibi tẹ́lẹ̀ ìtẹ́ wà pọ̀jù sí nìyẹn yóò mọ̀ náwó yóò mọ̀ ṣàánú àwọn èèyàn ìjọba kan ṣe ní kọmọ̀ parí orúkọ ohun káàkiri pé ẹ̀mọ̀yé èèyàn tàlájí aláàjì ní ẹ̀mọ̀yé èèyàn tí aláàjì bọ́ subhanahu wa ta'ala ẹ̀mí tí ó bá lálàáfíà ìkláàsì yóò mọ̀ wà ní nǹkan tó ń ṣe yóò àmì ẹlòmíì tó ṣe kó ń ṣàánú àwọn èèyàn ẹ̀ nímọ̀ tí ọ̀dọ̀ rẹ̀ lànú ìtí wá ìkanú àwọn àfáà sọ ìsìn èèyàn kan ní Saudi ẹni yìí ó máa ń lọ ń gbé oúnjẹ bí àpò oúnjẹ ó máa ń lọ ń já sí ẹnu ọ̀nà èèyàn kan ó máa ń lọ ń já síbẹ̀ láwọn àsìkò kan tí ó tẹ̀lera wọn ẹni tí ó ní tó ń gbélé yẹn ó ṣàmọ́ ń wò táníkà lẹ́ni yẹn ó mọ́ òpé kalẹ̀ ni tó wá gbé kìí yìí wá ni ó ti sáré gbé wá kásùgbà tó tó tó gbé kò fẹ́ jẹ́ kí wọ́n rí ohun kóhun ló ń gbé wá bọ̀bọ̀ òun ṣe ń ṣe òun lẹni tán ah, ni wọ́n gbìyànjú àti lẹ́yìn ọjọ́ kan ló wá fara pamọ́ tó wá ń wọ́ṣẹ́ ní tí wà drọ́pù nǹkan síbẹ̀ bó ní ẹ ṣe drọ́pù nǹkan yẹn báyìí lòun náà fẹ́ jáde ló wá rí ẹni ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ni torí pé kò fẹ́ jẹ́ kán mọ̀ pé òun ló ń ṣiṣẹ́ yẹn ó fẹ́ jẹ́ kí nǹkan yẹn máa bẹ láàárín òun àtọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí àfẹ́kọ̀ọ́ ipá òyìnbó pàwọ́ la ṣe nǹkan ẹlòmíín sì lápòjúwe bóyá ó gún wa láṣọ àbógún ẹ láṣọ pé kí aṣọ yìí kó wọ́ kò séyàn bẹ́ ńgbà tó gún ẹ o lápójúwé ó lè ní aṣọ ah, tí mo fún ẹjọ́ ẹ̀yìn níwájú àwọn èèyàn àjẹ̀yẹ́rẹ́ ọ̀há fi tiẹ̀ dáadáa sàwọn tí ó mọ̀ pé ẹni tí ó mọ̀ kó fún ẹni kẹtẹ ó ṣàfẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ pípọ̀ ló ń ṣe nǹkan ẹ̀ so ikhlas ẹni tí ọkàn rẹ bá lálàáfíà gbogbo tó bá ń ṣe láwọn ṣe ìjọsìn bí ikhlas ni torí sọlọ́ọ̀ ni ó fi máa ṣàwọn nǹkan wọ̀nyẹn ìrun ló kí ni àwẹ̀ ló gbà ní sàká ló yọ ní hajj ló yọ ní ẹlòmí olóhun ti ní target mo fẹ́ ṣe hajj mo fẹ́ ṣe kó pé ní 50 kí tó jáde tó wá déjòkó kan ní hajj tí mo ṣe ń sin ó ti di nǹkan bí 45 mo ti ṣe ah, hajj 45 tí kò ti ṣe ọ̀kan ìdúbẹ́lẹ́ káwọn èèyàn ṣe náà náà ti ṣe ìyẹn pé ká paró ah ká máa fi respect làlájú 45 yàtọ̀ sẹ́ni tó ṣe rí pé ó kàn sọ ní sísọ tó já wá wọ́n ṣe pé sísọ pó fẹ́ fi ṣe fà níwájú àwọn èèyàn ìyí àwọn awálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ ṣùgbọ́n ẹlòmí ìfẹ́ máa ṣe fáàrí káàkiri so al-ikhlas ó mátà púpọ̀ ẹni tí ọkàn rẹ bá lálàáfíà a máa rí ká ṣiṣẹ́ nítorí tọ́lọ́run òun ni tí ó máa jẹ́ àlámàrí rẹ̀ bákanáà wal ìmọ̀ ẹni tí ọkàn rẹ̀ bá láàáfíà ìmọ̀ wá mẹ́sìn ni nísìnyí ńlá jùkó tájọ́ ń ṣẹra wa láǹfààní à ń gbọ́ tí mo ń sọ èmi náà ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ ìjòkó náà ń kẹ́kọ̀ọ́ ajọ́ ń rọ́ọ̀bù mind together alẹ́m ìmọ̀ àmọ̀ wámọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bò ní kó tọrọ nǹkan pípọ́lọ̀ ń léun fún ní nǹkan kan àfimọ́ wàkú rọ́bì zigni ẹnmà ọlọ́run ni mo sọ pé ìrọlúwà mi ò lé mi fún nímọ̀ torí kébí àbá ti nímọ̀ ń pẹ́ ẹ̀sìn sí òun ni ọkàn rẹ̀ ó ṣe lálàáfíà sí ìmọ̀ta ń sọ ìmọ̀ àmúlò là ń sọ o kò ń ṣe ìmọ̀ ẹni tí ó ń kọ́ ìmẹ̀ẹ̀sì tí ò mú un lò ó ń establish evidence lórí ara rẹ̀ ni torí pé ìmẹ̀ẹ̀sì tá a bá kọ́ a mọ́ mú un lò ní ìkánú àwọn àfẹ́sìn ó ní tọ̀lábùnà lè ìlmà lè wé ìrìnlá ìgbà tá fẹ́ bẹ̀rẹ̀ sí máa wá ìmẹ̀ẹ̀sì kò ń ṣe torí tọ́lọ́n la wà wà á balẹ̀ ìlmú ìlànà yakuna lillah ṣùgbọ́n bá ṣe ń kọ́ ìmọ̀ yẹn àárín wípé ìmẹ̀ ẹ̀sìn ó ń tẹ́yàn ń wá àyàfi torí tọ́lọ̀ torí pé ó máa ká ìwọ náà máa ká ipé ìmọ̀ yóò torí tọ́lọ̀ gbọ́dọ̀ fi wá ó wá kù sí ẹ lọ́wọ́ kò change àníyàn rẹ̀ pé ká ní ìgbọ̀rọ̀ ma bàbá lọ tí bẹ̀rẹ̀ èmi ló wà ní láyẹn sí o ọ̀rẹ́ ẹ̀kọ́ wà ń bẹ̀ yẹn ìtẹ́lò mi fi lọ join ní ipò ń fẹ́ kéwú yẹn ṣùgbọ́n tó bá wá ń kéwú yẹn tó ń ké yóò máa rí wípé rárá o èyàn ń wá ìmọ̀ nítorí pé bẹ́ẹ̀ gúnmọ́ tó bẹ̀m̀bẹ̀ o èyàn ń wá ìmọ̀ nítorí pé ó fẹ́ kọ́lé ńlá o èyàn máa ń wá ìmọ̀ nítorí pé ó fẹ́ sin lọ́hun ni tó bá wá ń bẹ ní èròǹgbà ọlọ́run ọba ó lè wá ní kí owó kí ilé kí mọ́tò kó wá ṣe kí ni kó máa báyàn ọlọ́lẹ̀ ní kí ó wá ṣùgbọ́n mi náà fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò kémi náà lọ ṣe kí ni kí n lọ kọ́ ìmọ̀ ìrọ̀ ò gbéyàn kan tó ń sọ láìpẹ́ yìí ó ní tí òun bá rẹ̀ tí ó mọ̀ fún òun ní 5 million naira lóṣooṣù òun náà ó ṣe súnnà 5 million naira àwọn olófọ̀ràn ní 5 million naira ta ló fọ̀wọ̀n èèyàn ní 1 million naira gan lóṣooṣù tọ́bí ṣe súnnà àwọn tó ń ṣe súnnà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń torí pé wọ́n rí wípé ìtọ́lọ̀wọ̀n bá pẹ́tánẹ́bìsọ̀lá nísìn ẹlòmí nísìn bricklayer ni àti bí bricklayer tó ń ṣe ló ti kọ́ àwọn yẹlé ẹlòmí rẹ̀ ń ṣe bríklẹ̀ yìí kò kọ́ kí ni kò tí ẹ̀ ra kẹ̀kẹ́ gan kò ra kẹ̀kẹ́ kámọ́dì sọ pé yóò ra ọ̀kadà bẹ́ẹ̀ ni the same bríklẹ̀ ilẹ̀ lòmí ṣe tó ṣe kó ti kọ́lé láńlá kò ṣe gàmbá fáwọn èèyàn ṣùgbọ́n bọ́lọ́wọ́n ṣe ní tí ó lọ́nu bẹ́ẹ̀ làwọn iṣẹ́ yòókù náà kápẹ́ńtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ tún náà náà ẹlòmí ó jòkó ti ọlọ́wádẹ̀ ní kí ọláwá bá ń bẹ́ kò ń ṣe pé ní tó ṣiṣẹ́ fún òun ni pé kànyàn lè máa kó wá fún ṣùgbọ́n ọlọ́wọ́n bá lè ní kó wọn bá ẹlòmí ilẹ̀ ní ó lè ṣe kò ṣe pé kí nǹkan mọ́ wá àríziki ọlọ́wọ́n bá máa fún ẹni tó bá wù irú èèyàn bẹ́ẹ̀ làá sọ wípé ọkàn rẹ̀ lálàáfíà àwọn tọ́lọ̀ bá ní nàmá yaṣàlọ́ha ní ìbáàdìhì lọ́rọ̀dàmá àwọn àfá olùmọ̀ tán mú ìmọ̀ wọn lò àwọn tán máa ń páyọ̀ ọlọ́wọ́ bá nìyẹn kò ń ṣe pè torí pé yóò kàn máa tẹsẹ̀ bọ́tẹ̀ ni yóò máa tẹsẹ̀ bọ́tẹ̀ ìkanú àwọn àfá ó kọmpóòsì pẹ́ẹ̀mù kan ó ní fa inna faqihan wahidan mutawarri'an ashaddu ala shaytani min alfi abidi ó ní àfẹ́ẹ̀sì èyàn kan péré mutawarri'an tó jẹ́ ni tí ó ń ṣe àtàjẹ́ yàtí tó lùpáyọ̀ ọlọ́run ìtọ́lọ̀ ní ká máa ṣe ó ń ṣe tó ní ká jìnà sí ó jìnà sí ìmọ̀ tó mọ̀ yẹn ó mú lò aṣáájú aláṣọ ìtàn ṣetán bẹ̀rù rẹ̀ ní alfi àbídì ju ẹni tó lóun ṣe ìbádà yẹn kó lóun wọ kálúwà ó wọ kálúwà kò sí mọ̀ á irú èèyàn bẹ́ẹ̀ èrè ìjẹ ló jẹ́ fún ṣetán ṣetán kan lè yọ sí ó lè ní ọ̀nà rọ̀ bùkà èmi lọ́lọ́run rẹ̀ halaltu lakal haram inti mo ní káwọn èèyàn máa ṣe máa bó ti sọ́ di aláàrí fún ọ aláìmọ̀kan tó ló ń kó sínú kálúwà ó wá lálà orí mọ́lẹ̀ ó wá ń gbóhun níbi mọ́lẹ̀ yẹn ipé mi ni olúwa rẹ̀ àwọn nǹkan tí mo ní káwọn èèyàn máa ṣe máa ọtí múmu ni tẹ́tẹ́ títa ni zìnà ṣíṣe ni ìwọ́ ti dé ipò kan tí mo yọ̀ǹdẹ̀ fún ọ ẹ̀wọ̀n tó ló bá jí yóò mọ̀ jó yìí torí náà tí ìyàn bá rá wọn tán ń ṣe wọ́n rán wọ̀n rán bẹ́ẹ̀ láwùjọ mọ́ ti kó séèjì sí ẹ àìmọ̀kan ló dé bẹ́ẹ̀ irú ẹ ti yọ sí bẹ́ẹ̀ lójú oorun ó ń gbó òun pé ya abdulkadir kiri abdulkadir ana rabbuka èmi ni olúwa rẹ̀ halartu lakal haram àwọn nǹkan tí mo ní káwọn èèyàn má ṣe má mo sọ di halal fún ẹ lójú oorun yẹn náà ni àfáàyẹ ti ń sọ pé ìfà yàlà ìlú ìrẹ ìmọ́lẹ̀ burúkú ìparẹ́ ìrẹ ni ègbé ìmọ́lẹ̀ yẹn parẹ́ lójú oorun yẹn náà ìgbà tí àfà wá jí sílẹ̀ ayé ó wá narẹ́ ti ìtàn yẹn fún àwọn ọmọ kéwú wọ́n ní bóò lẹ́ ṣe mọ̀ pé sọ ìkan ní ìmọ́lẹ̀ ni ó yọ ó nítorí pé kọ́rọ́tù kọ́rọ́ánà mo ka alkùrán òfin tù mo lè gbọ́yé in tó ń bẹnu alkùrán ní kékí ni na láàlá àmúrùbí fàṣà ọlọ́wọ́ bó kí ń pàṣẹ ìbàjẹ́ bóò lè ṣe wọ́n wá jẹ́ pé lẹ́yìn nǹkan 500 years sánàbí ti lọ ìmọ́lẹ̀ wa wá yọ sí mi lójú oorun yóò wá ló ń sọ àráàmù di aláàlè fún mi ìmọ́lẹ̀ yẹn èṣù ló sáfá bẹ̀rẹ̀ àmọ́yí àwọn èèyàn tán ti wá sọnù lẹ́bẹ̀rẹ́ lómi yóò lóhun ṣe kí ni òun fọ àwọn obìnrin mọ́ ìyàwó oníyàwó ọmọ lọ́mọ yóò kàn máa bá wọn ṣe ránu lọ ni tẹ́yìn wọn mọ́ ni à ń yóò máa sọ̀sọ̀ kú sọ òun kọ́ aljan àìmọ̀kan òun ni nǹkan tó gbé débẹ̀ yẹn tó tí ẹ̀ bá ní ìmọ̀ tó ṣe wípé ìmọ̀ tó kún fún ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ọkàn rẹ̀ yóò jẹ ọkàn tí ó lálàáfíà so